um ìrírí làgbà. ìrírí làgbà kí ni ìrírí rẹ? ẹ̀yin èèyàn mi nílé lóko àtìlẹ́yìn òde orúkọ tèmi ni ìbírúnkẹ́ òdùsànyà aka flaky ìdìdòwò aka ṣàlàyé ẹ̀ tẹ́ bá fẹ́ mọ̀ nípa ìrírí mi ní industry wa àti ìrírí ọ̀pọ̀lọpọ̀ òṣèré orí ìtàgé ẹ jọ̀ọ́ ẹ subscribe to Wale Razak TV. ní báyìí mo fẹ́ sọ nípa ìrírí èmi gangan nínú industry wa ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti bá oríṣiríṣi èèyàn pàdé lẹ́nu pé à ń kọ́ṣẹ́ tíátà eh, mo ti di member theater. Eh, mo ti wá ń practice ẹ̀ properly oríṣiríṣi nǹkan ni mo ti ṣalábàápàdé rí bíi pé ìgbà yẹn máa ń kọ́ wa tábà fẹ́ yẹn nígbà tá à ń ṣe rìhásà ìgbà máa kọ́ wa pé tábà ti rí àwọn tí àbálẹ́nu iṣẹ́ ká kúnlẹ̀ ká kí wọn ká yẹ wọn sí àǹtí mi àǹtí báyìí bọ̀dá gbá bọ̀dá àwọ ṣẹ́mọ̀ tẹ́bàdẹ́ fi ọ̀yàyà kẹ́lómi àgbà súnmọ́yìn súnmọ́yìn súnmọ́yìn súnmọ́yìn kí ló tó ń fẹ́ yín bọ̀ bẹ́ẹ̀ tó ń kí mi bẹ́ẹ̀ yẹn ṣó ṣáyín mọ́ mi ni ó ti ṣẹlẹ̀ rí ọ̀pọ̀ ìgbà lẹ́dẹ̀ máa rí bọ̀dá mi pé ah bọ̀dá kí ni kò ká sàn ta ni bọ̀dá ẹ wo wá ń bí ọmọ yìí mo fẹ́ máa ṣá ẹ wá mo fẹ́ máa fẹ́ ẹ ló ń jẹ́ bẹ̀ jẹ́ ká ríra oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kì í ṣẹjọ́ oníkálukú torí pé ilé ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti bí wa ẹ̀kọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ la gbà ń pé àjọ ń bára wa ṣe àwọn ọ̀nà ara wa ṣẹ̀ṣẹ̀ ń túnra wa kọ́ gẹ́gẹ́ bí ènìyàn àbí gẹ́gẹ́ bí individual pé ah kò dáa kí n ṣe báyìí ẹ̀yìn tí bá ti bá àwọn báyìí pàdé báyìí ni mo ṣe gbọ́dọ̀ máa ṣe ẹ̀kọ́ wọnú ẹ̀kọ́ wọnú ẹ̀kọ́ làjọ ń kọ́ra wa. Hmm. mo tún rántí ìkan nínú ìrírí tí mo rí back in um, 2002 2001 or thereabout nígbà kan tí à ń ṣe rehearsal ní national theatre nígbà tí mo wà ní àwàdà kẹ́ríkẹ́rí organization tí ọ̀gá mi ló jẹ́ ọ̀gá mi gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ à ń ṣe rehearsal lọ́jọ́ ní national theatre open space dẹ́ni à ń ṣe dance lọ́jọ́ yẹn bá ṣe àṣẹ ń jó tá à ń jó tá à ń jó torí Akeem Ogunde mo fẹ̀rọ̀ tọ̀rọ̀ dárúkọ wọn ni wọ́n máa ń kọ́ wa ní eré ńgbà yẹn so ọ̀gá Bello wà ní ọjọ́ ìrázà yẹn bọ̀dá Akeem Ogunde lọ́wọ́ abẹ́ àtàwọn seniors wa kan so bá ṣe bẹ̀rẹ̀ jó yẹn bójú ọba ara yẹn ṣe sán ní apárápárápárá tó jẹ́ kó bẹ̀rẹ̀ sí máa dálẹ̀ gbogbo wa sáré sá sí abẹ́ shed bọ̀dá Akeem Ogunde kan pariwo mọ́ wa ní sórí yín pé ṣá ẹ sáfojò ẹyin tó jó ṣe máa pa tóorun ṣe máa pa dáadáa ẹ bọ́ sábẹ́ òjò tá a máa fi wò wọ́n bọ̀dá fúnra wọn ti ń ṣe pàpà gírì pàpà gírì náà ti ń jó náà ti à gbogbo àná ṣe bọ́ sábẹ́ kí n tó wí kí n tó fọ̀ bójú yẹn ṣe rọ̀ rọ̀ rọ̀ tó wọlé wa lórí òjò yẹn rọ̀ ó dálé wa lórí òun tún bẹ̀rẹ̀ a ṣe ń jójó yẹn lọ títí tá a ṣọ òjò yẹn fi gbẹ mọ́ wa lára kí ni mo ń gbìyànjú àti sọ ni wípé mo kọ́gbọ́n níjọ́ yẹn nítorí pé wọ́n sọ pé ẹni tójú ò bá pa tóun ò bá pa ebi ló máa pa kò ebi ò ní pa gbogbo wa kò torí bẹ́ẹ̀ ìrírí tá a bá rí nílé ayé wa ẹ jẹ́ ká fi tọmọlúàbí sí ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ tá a bá máa kọ́ nílé ayé wa ẹ jẹ́ ká fi tọmọlúàbí sí ẹ ṣe lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Ìbírónkẹ́ Odùsànyà mo kí yín. ìrírí làgbà kí ni ìrírí rẹ ẹ pàdé ìwà lórí Wale TV fún ìrírí làgbà ìrírí gbajúgbajà lágbo òṣèré